It's very easy, very simple to fall in love and extremely difficult eh, to stop loving. Tabanika follow. lè kuba bá wa mọ́lẹ̀. Aláṣọ kan gan arìn òhò lálẹ́ yìí. Gbangba dẹ̀kun. Ọ̀wọ́ lọ́wọ́, àbí kí I'm kí ni? Ṣé o fẹ́ máa so of all things in this world tọ́ba lè yàn wá yàn wá lé pé báwo ló ṣe rí wa ló fàìn ni. ìwọ ọmọkùnrin yóò máa lọ́rùn o you are not even ashamed of yourself ìwọ tí guy you are a wolf in sheep clothing that is what you are. èmi mọ̀ bí ṣe máa ṣe ìyàwó tó wá wù ẹ̀ tó máa ti gbọ́ ọmọ fún ẹ gbé e pẹ̀lú ìyàwó ẹ̀ kí n kó máa jọ ṣe wọ́n pọ̀. ṣé ìrànlọ́wọ́ sùn níbẹ̀?